ẹni wọn bá àsìkò díẹ̀ dọ́kùn yẹn kọ́ láwọn bá aláàkí kó mọ́sá ìgbà lẹ́sìn fún wa alákọ̀ọ́kọ́ béèrè òun náà ni ipe ìmá kírun ní yàrá ọkọ láì lo socks ṣé èèyàn nírun pẹ̀lú ìyàdàtọ̀ lọ́wọ́n ọba tí aṣọ tí obìnrin ró àbí jàlbáàbù tọ́wọ̀ tọ́ba ti bo ẹsẹ̀ rẹ̀ tọ́ba ti bo ẹsẹ̀ rẹ̀ pẹ̀lú ìyàdàtọ̀ lọ́wọ́n ọba ó nírun pẹ̀lú ẹ̀ Allahu alam Ah, ìtumọ̀ ni pé yóò bo gbogbo ara rẹ̀ ọwọ́ àti ojú nìkan ní ọ̀hàn aṣọ yẹn bo ẹsẹ̀ tó bá ti bò ó ti ní àwọn pẹ̀lú yọ̀ǹda náà ẹlẹ́ẹ̀kejì òun náà ni ọmọ ọkọ pẹ̀lú ọmọ ìyàwó ọkọ ti lọ́mọ kan si tí mi bí fún ìyàwó mi wá wá òun gbé ọmọ kan wá ọmọ yẹn bàbá kan náà kó bí wọn rèé bàbá kan náà kó bí wọn àwọn ọmọ yẹn ìyá kan náà kó bí wọn kí ni ìdájọ́ ẹ̀ náà bàbá kan náà kó bí wọn ìyá kan náà kó bí wọn kí ni ìdájọ́ rẹ̀ kò yé mi ẹ̀hẹ̀ wọ́n lè fẹ́ra wọn wallahu alam náà jima'ul mar'a wa bàbá ni ò lè fẹ́ eh, ọmọ tí ìyàwó rẹ̀ gbé wá bàbá ò lè fẹ́ àwọn tá a pé ẹnìkan fún nọ́mbà arábìnrin yẹn ọwọ́ amọ́mọ ẹ̀ lọ́wọ́ arábìnrin mọ́mọ ẹ̀ dání àbá wa ń béèrè pé bóun lè lè fi jẹ́ sí lọ́wọ́ ní àkọ́bí òun madam àfagilé <laughs> ti tọ́dọ̀ yín sẹ́rí eléyìí. <laughs> àmọ́ tó bá ti lè súnmọ́ ìyá ẹ̀ ó ti kò lè ṣe kí ni kò lè fẹ́ mọ́ bàtọ́ ọmọ sọ́mọ ìyá ọ̀tọ̀ọ̀tọ̀ bàbá ọ̀tọ̀ọ̀tọ̀ ọkọ rẹ̀ lọ́fíìsì ọkọ rẹ̀ wá ní kàntì wíńdò Allahu alam ẹ̀lẹ́yìn náà àwọn òṣìṣẹ́ lójú àwọn èèyàn àmọ́ kò dáa tó nítorí pé anything ló lè ṣẹlẹ̀ àwọn wọ́n lè rò pé àwọn tilẹ̀kùn dáadáa kọ́mọ jẹ́ kọ́mọ ṣe kíni kọ́mọ ti dáadáa public ni anybody ló lè wọlé anybody ló lè kànlẹ̀kùn kò dáa tó kò ṣe kíni kò dáa tó kò dáa tó náà lè bá dáa tèmi ó ṣe wallahu a'lam ṣé ọ̀tọ̀ọ̀tọ̀ níbi wọ́n ń gbé ni sọ́ọ́lẹ̀ tó wà ní aláàmùsà ẹlẹ́tọ̀ rẹ̀ ni àmọ́kọ̀dá tó nítorí pé ibi tí wọ́n wà yẹn ẹ̀hẹ́ anything ló lè ṣẹlẹ̀ ọlọ́run ẹ̀hẹ́ wallahu alam àmọ́ pé wọ́n súnmọ́ ara wọn yẹn kò ṣẹ̀ṣẹ̀ látara pé wọ́n súnmọ́ ara wọn. lásán olùmọ́ra àti àmàmà àbíhà ká ǹjẹ́ obìnrin lè bọ́jẹ̀lì báàbù níwájú bàbẹ́ àti ọmọ ìyá rẹ̀ lọ́kùnrin bẹ́ẹ̀ ṣe rí láti ọrùn dé orí bàbá yẹn lè rí ẹ̀gbọ́n yẹn lọ́kùnrin lè rí àbúrò yẹn lọ́kùnrin lè rí ọmọ yẹn tó dàgbà lẹ́sìn kínní ó lè rí. àwọn ọmọ yẹn lè rí ó ti yé láti erékún désàlẹ̀ bàbá yẹn lè rí ẹ̀gbọ́n yẹn ó lẹ́sìn kínní ó lè rí lọ́kùnrin àbúrò yẹn lọ́kùnrin lè rí àwọn ọmọ yẹn lẹ́sìn kínní ó lè rí. fẹ́ láti erékún dé ọrùn ẹnìkan kan ò lè rí lẹ́yìn ọkọ rẹ̀ kọ́dà obìnrin ẹgbẹ́ rẹ̀ kò lè ṣe kíni kò lè rí àwọn obìnrin máa rán àwọn gáwọn kan pínpínpínpín báyìí tọ́jọ́ pé kò ní ju erékùn wọn lọ lọ́dẹ̀dẹ̀ ọkọ oye kò burú nítorí pé ọkọ lè rí àwọn ọmọ lè rí àmọ́ ewu tó wà mẹ́ ni pé tó bá jòkó lẹ̀ tó bá jòkó ọ pọ́sibù kí aṣọ yẹn sún wá sókè kí ìtàn rẹ̀ ó jáde bàbá rẹ̀ lè rí tàn rẹ̀ lẹ́yìn náà ẹ̀gbọ́n rẹ̀ lè rí tàn rẹ̀ àwọn ọmọ rẹ̀ lọ́kùnrin ò lè rí ìtàn láti máa ń gba àwọn obìnrin nímọ̀ràn pé irú aṣọ yẹn àníkà a máa sọ indoor ni aṣọ bedroom irú aṣọ yẹn ká máa wọ̀ nínú sitting room náà àdúrà dépò wà tí ọkọ nìkan lẹ́jọ́ wà ní inú apartment ẹ̀ ẹ̀yẹ́ ní àpọ̀kọ̀ rẹ̀ nítorí pé níwájú pé à ń jòkó bàbá yẹn rí tàn yàn èèyàn wọṣọ bàbá yẹn rí pàlàpàlà ọ̀yàn ah, mùsùlùmí ọ̀tọ̀ òun ìsìláàmù kì í ṣe nídìí bẹ́ẹ̀ àbúrò bàbá rẹ̀ ń kọ́ àbúrò bàbá ẹ̀ lè rí o wọ́n máa ń lo nìkọ́ọ̀bù bàbá ọkọ rẹ̀ ojú ó bàbá ọkọ fáìfáì àbúrò bàbá ọkọ ti ń dàbò ni o àbúrò bàbá àbúrò àbúrò bàbá ọkọ ò lè ṣe kíní àwọn ọmọ wa ah, irú eh, ìyàwó ọmọ mi ọmọ mi náà ní ọkọ yẹn ọmọ rẹ kọ́ àwọn dábàá bẹ́ẹ̀ mọ́ <laughs> wọ́n dábàá bẹ́ẹ̀ mọ́ ẹ wo àmúrúdọ́ọ̀lì obi ali ali fẹ́ kí ni wọ́n fẹ́ Fatima èké ni bóòlù ànábì sọ́jọ́ sí ali ọmọ ń pè nídìí bẹ́ẹ̀ ẹ má dọ̀rọ̀ rú Fatima àti ali kó tó di pé wọ́n ṣe ákídùn wọn ò lè rójú ara wọn ọmọ ń rẹ pé kò lè rójú ọmọ ẹ àfi tó máa fẹ́ fẹ́ra wọn wọ́n lè fẹ́ra wọn. ẹ̀yẹ àmọ́ ilẹ̀ yorùbá à yóò lágbára díẹ̀ o wọ́n làwọn ò gbà àmọ́ tẹ̀sí bá yẹ wa kò sí tó burú mẹ́. àwọn ọmọ anabi ni fatima ali jẹ́ ọmọ abutali abutali jẹ́ ọ̀nkù anabi fatima fẹ́ ọmọ ọ̀nkù anabi. naam jelibab kọlọ pink kọlọ green wàláhi. Ah, àwọn olùfà sọ̀rọ̀ púpọ̀ lérí kọ́lọ̀ ọ̀tẹ̀ wọ́n ní black lọ́dàjù àmọ́ lásìkò ànábì àwọn obìnrin máa ń wọ kọ́lọ̀ míì tó yàtọ̀ sí black àmọ́ mọ́jẹ̀mú tó wà níbi jẹ̀lúbáàbù ni pé kò gbọ́dọ̀ flash kò gbọ́dọ̀ tà kò gbọ́dọ̀ jí kọ́lọ̀ tó cool torí pé zina yẹn lọ́fẹ́ bò ọlọ́dẹ ni wàlá yòbùdínà zina ta òun nà kéèyàn tó wá fi jẹ̀lúbáàbù kéèyàn wá jẹ́ pé zina lè yóò fi dá jẹ̀lúbáàbù kóbìnrin ọyọ lọ́ọ̀kan kọ́ wa mọ́ wa pọ́n lọ́ọ̀kan àwọn green kan bẹ tọ́jú pé tóbìnrin bá ń bọ̀ lọ́ọ̀kan gbogbo ará àdúgbò náà pé nìkan níbọ̀ ẹ̀ kọ́lọ̀ tó bá ti flash kọ̀dá kọ́lọ̀ tó bá cool dáadáa àmọ́ black lọ́dà jù Allahu alam abẹ́ náà kó jẹ́ ọ̀rọ̀ ọ̀rùn fáwọn ìyàwó wa ẹlòmíì akọ náà lọ́fẹ́ máa ṣe owó kọ́lọ̀ ní onílé òun tó sọ́dà kọ́ aṣọ ọ̀bẹ̀rẹ̀ ọlọ́run òun náà lásán tó cool tọ́jú pé a fi bó aṣọ ẹ̀ṣọ́ tá a ṣe kí ni tá a wọ̀ náà nìka àlùmọ́tà ìmọ̀fẹ́yàwó gbèdéke ìpẹ́lámọ́já àfẹ́ra wa láti february di march lẹ́yìn march kálukú mọ̀ lọ mọ́tà ni wọ́n ń pè ànábì sí lẹ́tọ̀ọ́ láwọn àsìkò kan tára ní àwọn sàhábà ànábì padà wá sí ilé ìwọ̀ ìpẹ́lọ́ ní káwọn mọ̀ṣẹ́ mọ̀ bọ̀tà àwọn ṣíà àwọn sì ń ṣèdì sí gbogbo àwọn àgbààgbà sí àyẹn wọ́n gbádùn àwọn ọmọge sí àlọ́nù gbogbo àwọn ayatollah kìnnìkan ayatollah yẹn wọ́n ní mọ́tì àgàn ní mọ́tì àgàn ẹ̀sìn àwọn ara ẹ̀sìn ni abẹ́lẹ́ ọ̀kọ́ lọ́mọ àfihàn mọ̀nà alẹ́tìmáwọn bíi abizawud wà àbí akéèyàn máa ṣàkólé kan lẹ́rí bàbá rẹ̀ lọ́dà jù ní àbílérí ọkọ àbílérí òbí ọkọ tọba ti má rìn ọkọ làkọ́kọ́ bàbá rẹ̀ ti bọ́ sípò kẹta alá ní ipò àkọ́kọ́ ẹni tó kù lẹ́yìn alátọ́mọ ti jú òun náà ní ọkọ rẹ̀ lẹ́yìn ọkọ ni àwọn òbí ẹ̀ tó fi jẹ́ pé gbogbo tí gbogbo tóbìnrin bá ń fẹ́ máa ṣe ọgbọ̀dọ̀ máa gbàṣẹ lọ́dọ̀ ọkọ kọ́lá bọ́ fẹ́ ló lè kí bàbẹ́ lọ́ba rẹ̀ bàbẹ́ tọ́rọ̀ ìyá yọ gbàṣẹ lọ́wọ́ ọkọ ọkọ ni àkọ́kọ́ lẹ́yìn náà àwọn òbí àwọn òbí tiẹ̀ lẹ́yìn náà ọwọ́ kan àwọn òbí ọkọ rẹ̀ almaratu ma'ahu sikin obìnrin tó jẹ́ pé ọyọ ọ̀bẹ sí ni èèyàn wá sẹ́jáde èèyàn tó wá wọlé ó tó wá ní kéèyàn máa ń ṣe kíni kí ló tó sọ́ngbà táwọn wọlé wọ́n ní kó padà sí ibi tí ń bọ̀ ṣe arákùnrin yẹn kan lónìí náà ni ah, ọlọ́run ti dá o ọlọ́run ti dá o níbo ọlọ́run ṣe sùúrù èṣù ti gbé wọ nìyẹn irú obìnrin bẹ́ẹ̀ tó ti di bóbìnrin ń yọ ọ̀bẹ síyàn ń yọ síyàn ń ẹ kọ́dà àwọn èyí fi ń ṣeré pé kéèyàn ọmọ ọ̀fílòhùn fi ń ṣeré pé àwọn ọmọ fi ń ṣeré ni a ṣètọ́n kọ́dà ó lè bẹ̀rẹ̀ pẹ̀lú eré tọ́jẹ́ pé ṣètọ́n náà padà gbà mọ́ lọ́wọ́ ànábìnrin gbẹ tó bá mú nǹkan tó lè áàmùyàn tó lè gúnyàn tó lè bùyàn tó lè géèyàn téèyàn bá mú lọ́wọ́ báyìí láyè tí ti ṣe ẹnìyẹn ní sùtá títí téèyàn ó fi gbé kalẹ̀ àwọn mọ̀lẹ́kọ̀ọ́sùn nídìí bẹ́ẹ̀ kéèyàn yọ̀ǹda rẹ̀ ni bàbá díwọ̀ lọ́wọ́ kókó ńlẹ̀ ni o lè gba ẹlẹ́mi ọ̀fẹ́ yàwó mi ẹ̀mí rẹ̀ fẹ́ bọ́ nìyẹn obìnrin ọ̀gbọ́dọ̀ máa jà débi kọ́ máa wá mú ọ̀bẹ nínú ilé kí ni ìtumọ̀ yẹn láti ti gbọ́ yàwó rẹ̀ lẹ́yìn náà ìwọ náà wo tí wọ́n náà ń ṣe tó fi bínú débi pé ń yọ̀bẹ wọ́n dégbò lọ́ba ṣẹlẹ̀ tó bá lọ́dọ̀ ọlọ́ kọ́ dẹ̀ rán àwọn èèyàn sí kán bọ̀ bẹ́ẹ̀ tẹ̀ parí ẹ̀ àwọn tó bá dé pé wọ́n tó yẹ kó ṣe ló ṣe òun lọ́ọ́ yà yàkuyà fẹ́ yàwó mi ò ọ̀yọ̀ǹda rẹ̀ bọ́lá bá ti sànú bàbá pàtì bàbá padà yá olè padà wá bẹ̀bẹ̀ àmọ́ kò jòkó tí ẹni tí ó pa ọ́ ọ̀là tó lè kú bí àìdí kún ìlà tàhálùkà ọlọ́wọ́ bá ní ẹ máa ń wa ẹ̀mí ara yín lọ bí tí ẹ ti rí parun. lẹ́yìn náà tí wọ́n níyàwó òun olóhùn àṣepọ̀ ọwọ́ ṣé ọkọ wa ń béèrè pé ṣé kóun àwọn olè sọ bẹ́ẹ̀ ọlákòókò ọ̀fẹ́jọ́ rẹ̀ sọ àwọn àfẹ́sì tí wọ́n lè bá sọ̀rọ̀ ládùúgbò yín kán bá sọ̀rọ̀ àdìsí ta kàlẹ́ kan àdìsí àwọn màláíkà tọ́lọ̀ ń paláṣẹ wọn kàrú ẹ̀ fún látara bẹ́ẹ̀ tó bá jẹ́ lẹ́sìn tó bẹ̀rù ọlọ́ yóò yí padà aburú ńlá ni kí obìnrin kọ́ máa fi oorun jẹ ọkọ rẹ̀ yà ó ọlọ́mọṣà sọ wọn níbi aburú bẹ́ẹ̀ wọn ìwọ sì ni wọ́n ní kọ́ máa darí ilé ara ń tọ́ ń darí ilé náà lásìkò tẹ́ máa ń ṣètò òun tí wàá fẹ́ gba ọ̀pá àṣẹ lọ́wọ́ rẹ òun náà máa dictate fún ọ ìwọ òjọ́ kọ́ mọ́ ìyàwó ti dọ́kọ́ nìyẹn wọ́n gbàdúrà ẹ̀ láàyè o ó péjọ pé lọ́wọ́ bá a sọ̀rọ̀ ó péjọ rẹ̀ sọ àwọn tán lè bá a sọ̀rọ̀ látara bẹ́ẹ̀ ó sì máa bàdó àràn lọ́wọ́ lóru kọ́lọ́mọba aláàkọ́ba tó wọ́n fi jó ní sòrò bóyá máa ń lo ìyàwó rẹ̀ ọlọ́run nìkan lọ́ba tá a rìn èyí alákọ̀ọ́kọ́ inú tí máa jẹ́ kéèyàn ní sòrò òun náà ni kéèyàn máa bẹ lọ́wọ́n ọba tí ìbá fi yẹn dí kalẹ̀ kéèyàn máa sọ fọlọ́n pé ọlọ́run ọba mọ́sà fún mi ń sòrò torí ẹni tí máa ń ṣe sòrò ọlọ́run ọba aláwọ̀kẹ́ láyé ọ̀kẹ́ lọ́hùn innama yuwaffa máa ń ṣe sòrò á náà lè

eléyìí máa ń jogun kẹ́mi ọ̀rọ̀ ẹsẹ̀ máa ń jogun sùúrù fún yàn abẹ́lẹ́ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́mọ́sá àṣewá ló ní sùúrù kọ́lọ́mọ́sá wà ní ẹni rẹ̀ abẹ́lẹ́ wọn yìí tá a sọ yìí kọ́lọ́mọ́sá jọ sàǹfààní fẹ́ni kọ̀ọ̀kan wa jọ sàǹfààní fẹ́mi tí mo sọ kọ́lọ́mọ́sá jọ sàǹfààní fẹ́ni tẹ́ gbọ́ wọn àti ọmọ gbọ́ náà kọ́lọ́mọ́sá jọ sàǹfààní fún wọn kọ́lọ́mọ́sá jẹ́ àtúnpàdé lóṣù tí ń bọ̀ gbogbo tó ti dáná rẹ̀ nìkọ̀ọ̀kan kọ́lọ́mọ́sá jọ bàjẹ́ ìtọ́kùn díẹ̀ káàtó kọ́lọ́mọ́sá túnṣe ilé ayé wa alkiyama wa kọ́lọ́mọ́sá ti méjèèjì ọ̀dà àpàdé ara wọn subhanakallahumma wa bihamdika